ما دام أن الطرفين قادران على حل هذه المشاكل بانتباع الترك والحلول bí ó bá ti jẹ́ pé ìjà yìí ẹgbẹ́jọ́ kankan ó ti fún wa ní way out pé tẹ bá mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin ara yìí fa èso ọ̀nà ẹ̀sìnra yín létí ọkọ̀ ló bá ọ̀sáàfù kínní kan kó fi ládàbí àti àsìkò dùnú láàṣẹ wá sí ẹni kọ́kọ́ dùnnú jára rẹ̀ ó yá wá aṣọ tí ń dùn ọ̀fun ọ̀rì pé yóò dẹ̀tí ìwọ obìnrin ọwọ́ àtàpọ́nlé làá fi sọ tí wàá sí fọkùnrin yóò sì lójú bó ti rán kan lọ ju ariwo tó ń pa tó gbóhùn sókè lọ ẹ dákẹ́ má bínú máa jẹ́ mi ò gbọ́n tó ẹ o ìwọ dẹ̀ ló ní ilé ẹ kọ́dẹ̀ mi gangan ìwọ ló ní mí but á wù mí tó bá lè wo nǹkan báyìí èdè àpọ́nlé máa jẹ́ kọ́kùnrin ó sì wà wù fóbìnrin ọkùnrin adẹ́rú obìnrin kò ní mọ̀ pé òun dẹ́rú torí àpọ́nlé àpọ́njù tí ìyàwó rẹ̀ ń pọn nínú ilé ìdùnnúyè ìjà mọ̀ páwọn là ń pọn mi ìdùnnúyè ìjà mọ̀ pa àti ń ṣiṣẹ́ tí ò tó tẹ́gbẹ́ wa ò ṣe torí ìdùnnú táwa rí ẹgbẹ́ wa ò rí lára obìnrin eléyìí ó jẹ́ nǹkan tóbìnrin gbọ́dọ̀ lò láti fi yanjú nǹkan ó sì gbọ́dọ̀ jẹ́ nǹkan tó gbọ́dọ̀ wà lára ọmọ ọkùnrin torí ọ̀pọ̀lọpọ̀ wá sí wa a máa dá lérí kóbi ọ̀tẹríba fọkùnrin ṣùgbọ́n a ti gbàgbé pé ọba tó dá wa tó ní àtẹríba fún nǹkan ṣáàkìrò ní alim ọba tí máa appreciate iṣẹ́ tẹ̀dá bá ń ni ó ní mani amila sọ́ọ̀lì amin ìdákàrí wà ní ọ̀nsá fálẹ́nu ayéyáná ọ̀háyà tọ̀ntọ̀ yìí bá ẹni máa ń ṣe eré inú yín máa fún ní sẹ̀mí tó dùn gbọ́ gbogbo dáadáa tíyàwó rẹ̀ ń ṣe so appreciate i appreciate iná di dandan ká yí wá sí padà sáwọn ọmọkùnrin wa náà gbọ́dọ̀ wọ yín ẹgbìyànjú kẹjọ ọkùnrin rere torí bóbìnrin ti wò dáa tó bọ́kùnrin bá kù síbi kan tó pọ jù yípadà aṣọ ọmọ tá a kọ́ léèrè dọmọ eléré ibú ni pa mí ni ṣé mo ṣe jù báyìí ni nígbà tí ètí ẹ̀ sọ lọ́hùn tó bá rí báyìí ká sọ fọkùnrin náà pé wọn náà nírò tó play inú ẹ̀ ní nàṣíyà inú ẹ̀ ní usnu mahamala oní fàásìrò ọ̀nà fàásìrò ọ̀nà bil mahruf ẹ bá wọn lò bil ma'rufi wọn ní kí ni jẹ́ ma'ruf àwọn àfáà ní gbogbo ibi tí dáadáa bá pín sí ni gbogbo tí kẹrin bá pín sí ni gbogbo tí ń jẹ́ affection ni ọwọ́ àtòdẹ́lẹ́ẹ̀kẹta ni pé gbogbo tí ń jẹ́ àgbémọ́ra ni ìgbà míì bá èèyàn onírúurú ọjà tó ń fẹ́ bọ̀rọ̀ lára obìnrin téèyàn fẹ́ àwọn àfààní fásiru unnabil maruf ìgbà yẹn gan ò gbọ́dọ̀ fi bóun ti rí báàlù bí ọba tó dá ọ ti dá ọ ni kó fi báàlù torí kó lè ṣe rírì ayé pẹ̀lú oorun tó pé àṣà antekra òṣèyà wọ́wọ́ xẹ́rù lakum ọlọ́run nígbà mí ọkàn yín ó kàn tíyàwó yín ṣe fún yín àmọ́ nítorí ipa afẹ́ forí pamọ́ síbẹ̀ fẹ́yìn torí ẹ̀ ni ló fi jẹ́ pé àìmọ́mọ́ra gbin ọkùnrin èrè ní í jẹ́ lára ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ ni àgbàmọ́ra ọkùn obìnrin èrè ní í jẹ́ fúnbìnrin lára ọkọ tá a bá gbàgbọ́ yé yìí wàtàjẹ́ nàbù usulul ihlaf ila darajatil firaq gbogbo ń dábàá wa fà láàrin ọkọ àtìyàwó kájìnà sí èyí tí ó gbé wa débi pé má wá lọ tiẹ̀ lọ́tọ̀ jẹ́mi náà máa lọ tèmi lọ́tọ̀ òfò tí ò ṣe quantified òfò tí ò ṣe quantified ló ń jẹ́ pé máa lọ tiẹ̀ lọ́tọ̀ kí máa lọ tèmi lọ́tọ̀ ẹ ti dá ogun lẹ̀ ẹ ti dọ́tẹ̀ lẹ̀ ẹ ti dá ìjà tí ò ní parí lẹ̀ ẹ ti dojú ẹbí méjì kọra wọn ẹ ti sọ àwọn ọmọ yín dọ̀tá tá àmẹni tí ó jẹ́ ọ̀rẹ́ tá àmẹni tí ó jẹ́